أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على نبي الله وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوكاكم ألو وبا وبا تنسى ليوا في يومي يتسواجو لنو إداني لكو يعني شنو سرى حمدة الأحكام في أفا عبد الغني المكتسي ọlọ́run ọba kí ó yọ́nú sí nínú kíra yìí a sọ̀rọ̀ nípa ìgbéyàwó àti òpinya láàrin ọkọ àtẹyà àti ohun tó jọ mọ́ gẹ́gẹ́ bí andihan àti àwọn nǹkan míì tó tó jọ mọ́ ṣe ìdìsín náà ó sì jẹ́ ohun tí ó rọgbà ó ní kìtàbù rọ̀bọ̀ orí rẹ̀ ni a ó ti bẹ̀rẹ̀ ní àsìkò yìí rọ̀bọ̀ ó ní kí obìnrin ó fún ọmọ lọ́yàn bẹ̀tìbábì ohun tí ó gbà lérò ni pé obìnrin tí kìí so ń ló bímọ ó fún ọmọ tí kìí ṣe tiẹ̀ tí èso ló bí kó fún lọ́yàn. wọ́n ní báàbì nípa ló ní àṣepọ̀ pẹ̀lú ẹ̀. حديث أخوة أقاموا عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في بنت حمزة لا تحل لي ويحرم من من الرضاع ما يحرم من النسب وهي ابنة أخي من الرضاعه حديث لكن عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الرضاعة تحرم ما يحرم ما يحرم من الولادة حديث أقطع الضوالات وضع عبد الله مع عباس ولي أجسل نبي محمد صلى الله عليه وسلم عصر نقا وما حمزة ìní pé ọmọbìnrin Hamza tó ń fi tí Hamza jẹ sì jẹ́ ham sí alẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam ma'ana àbúrò bàbá àbí ẹ̀gbọ́n bàbá tá ń pè ní uncle wọ́n sọ̀rọ̀ nípa ọmọbìnrin wípé kí ànábì ò fẹ́ ànábì wọn sọ pé la tahillu ẹni kòkò fún mi tó jẹ́ ìyàwó mi يحرم من الرضاء ما يحرم من النسب torí pé ohun tí mẹ́sábà tó máa ń ṣe léwọ̀ fún yàn láti fẹ́ bẹ́ẹ̀ náà ni ìfúnnilọ́yọ̀ náà máa ń ṣe ní èèwọ̀ fúnni láti fẹ́ wàyíyà ìbùnàtò áfí nínú ọ̀rọ̀dọ́ à ọmọbìnrin ọmọ ìyá mi níbi nípa ìfúnnilọ́yọ̀ èyí ni pé obìnrin kan ló fáwọn méjèèjì lọ́yọ̀ bàbá tiẹ̀ àtẹ̀mí. حديث عائشة رضي الله عنها أن يجتلى الله نبي محمد صلى الله عليه وسلم يسقي إن الرضاعة تحرم ما يحرم من الولادة ìpè ìfún ènìyàn lọ́yàn fún ọmọdé lọ́yàn ó máa ń ṣe léèwọ̀ ohun tí ìbí tó máa ń ṣe léèwọ̀ síwájú ká tó ṣe ṣẹ́rọ̀ àdìsí wá ṣe ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ àrọ̀bọ̀ nípa kí ni túmọ̀ rẹ̀ àti àwọn ẹ̀rí tó fi jẹ́ pé ìfúnnilọ́yàn ó tọ́ ó ṣe déédéé pẹ̀lú ṣẹ̀ríà Islam àti ìdájọ́ rẹ̀ àkọ́kọ́ náà kẹ́lìmà àrọ̀bọ̀ ní èdè Arab ó lè wá pẹ̀lú fatih rọ ọ̀rọ̀bọ̀ olókọ́jù ó sì lè wá pẹ̀lú kẹsìrì rọ ọ̀rìbọ̀ olókéré jù bákan náà ni ọ̀rọ̀bọ̀ à ó lè wá ní ọ̀rìbọ̀ à مصدر لي لاتي بكلمة رضع رضع السبيل أمي كي أمو كما كبا ويموقف kó fà á kó mú òun là ń pè ní àrùbọ̀ ẹni pé kọ́mọ tí ò tí ì tó ọdún méjì kó mu ọkọ̀ fa ọyàn ní àyà obìnrin àbí kí wọ́n tiẹ̀ tí wọ́n fún sínú kọ́ọ̀pù kí wọ́n gbé fún kó mú lópin ìgbà tí ọmọ náà bá ti tó ọdún méjì àbí tí èyí ti kọjá ọdún méjì tó ìdájọ́ ẹ̀sìn Islam lórí ẹ̀sìn òní tí a fẹ́ sọ̀rọ̀ bá. Àrọ̀bọ̀ ní èdè ṣẹ̀ríà wọ́n ní húwà masu pẹ́kí dúnà alhàwùlẹ́ ní lábẹ́lẹ̀ sábà alhamdu. Òní kí ọmọ kékeré tí ò tí tó ọdún méjì kọ́ fa ọyàn láyọ̀ obìnrin ọyàn tó yẹ pé ó wá ní àsìkò tí ọmọbìnrin náà lóyún tó bímọ ni ẹni pé ọrọ ọ̀yà tí máa ń wá lásìkò lásìkò tóbìnrin bá bímọ. tó fà á àbí kó mú àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní à ń pè ní àrọ̀bọ́ ní èdè ṣòríà. ẹ̀rí rẹ̀ ní inú Qur'an وإن تعاثرتم فسترضع له أخرى tó bá ti di pé òpinya bá wà láàrin ọkọ àtayà ìfún ọmọbìnrin rẹ̀ lọ́yàn ọ̀pá dandan lórí obìnrin náà so tí ó bá fún un àjẹ́ pé pẹ̀lú ìyọ̀bẹ̀ ẹ̀mí àbí kó kí ọkọ bàbá ọmọ kó sanwó fún obìnrin náà láti fún lọ́yẹ̀ èyí pé ìyá ọmọ náà sọ̀rọ̀ lọ́wọ́ ẹni tó bá jẹ́ pé ọkọ náà bá jẹ́ni tí kò ní owó kankan tó lè san fún ìyàwó ẹ̀ tí wọ́n kọ̀ra wọn lẹ̀ fásitì tó ń bè ọ̀làhùn ó kọ̀rọ̀ ọmọbìnrin míì kọ́ bá fún lọ́yẹ̀. so eléyìí ó fi hàn pé ó lẹ́tọ̀ọ́ kóbìnrin míì tí ìṣòro ló bí ọmọ ó fún ọmọ ẹlòmíì lọ́yẹ̀. bákan náà ọ̀rọ̀ ni wàhíl arọ́tùm أن تسترضعوا أولادكم فلا جناح عليكم تبوني fẹ́ fún àwọn ọmọ yín lọ́yẹ̀ látàyà yín kò lọ́dọ̀ yín orí yín. so eléyìí fi hàn pé àlàáfíà wo ni kí obìnrin kó fún ọmọ ẹ̀ lọ́yàn tí nǹkan kan bá wà gẹ́gẹ́ bí sábàbí tí ò ní jẹ́ kó fún lọ́yàn ẹlòmíì ló fún lọ́yàn torí pé ọ̀yàn yẹn ló dáa jù fún ọmọ lásìkò yẹn kó lò gẹ́gẹ́ bí oúnjẹ ìdájọ́ rẹ̀ nípa pé lẹ́sábà pẹ̀lú ẹni tí ó fọmọ ọmọ yẹn àti obìnrin tó fún lọ́yàn wọn à lè fẹ́ra wọn bẹ́ẹ̀ ni àwọn ọmọ obìnrin yẹn wọ́n ti di ọmọ àyà pẹ̀lú ọmọ náà nípa pé ó fún lọ́yàn àwọn náà ò lè fẹ́ tó bá pọ́kùnrin ni kò lè fọ́mọ obìnrin tó fún lọ́yàn tó bá sì jóbìnrin náà ni kò lè fẹ́ ọmọ ọkùnrin tí obìnrin yẹn fún lọ́yàn bákan náà nínú ẹ̀sìn Islam mahram ni wọ́n wọ́n lè jọ bú láwọn nìkan tó bá kọ́ ọkùnrin àti obìnrin mahram ni wọ́n bákan náà kò sábìlú ń bẹ̀ tó wà láwọn nìkan pẹ̀lú ẹni tí ó fún lọ́yà àbí àwọn ọmọ rẹ̀ bákan náà kò burú kó máa wò ẹni pé kó wò ó gẹ́gẹ́ bí a ṣe ń wo ẹni tí ó jẹ́ mahram tí ò ní jẹ́ pé ó di dandan lábẹ́ hijab. sọ níbi ó ti di ẹbí pẹ̀lú ẹ̀ nípa pé ó fún lọ́yà. so dẹ̀lí lélẹ́yìí nínú tírà ọlọ́run àti sunna anabi sallallahu alayhi wa sallam àti ijma' àwọn olùmọ̀ nínú Qur'an ọlọ́ni wa ummahatukum allati arda'nakum wa akhawatukum min ar-rida'a àwọn àti àwọn ìyá yín tí wọ́n fún yín lọ́yàn àti àwọn ọmọ ìyá yín tí ẹjọ́ mọ ọyàn kan náà níbi àyà yìí wà níbi hurrimat alaykum ummahatukum wa banatukum wa akhwatukum wa banatul akhi wa banatul ukhti wa ummahatukum allati arba'nakum nígbà tí ọlọ́run sọ àwọn tí ó tó ṣe léèwọ̀ kéèyàn ọ̀fẹ́ lóbìnrin ìpè òun ṣe léèwọ̀ fún yín àwọn ẹ̀yà tó bí yín ẹ̀ ló fẹ́ wọn àti àwọn ọmọ tẹ́ ẹ bí ẹ̀ ló fẹ́ wọn àwọn ọmọ ẹ̀yà yín ẹ̀ẹ́lẹ́ fẹ́ràn lóbìnrin bákan náà àwọn tí àwọn ọmọ àbí àwọn obìnrin tí ó fún ọmọ yín lọ́yàn àbí tó fún yín lọ́yàn obìnrin tí ẹ mú ní láyà rẹ̀ tí kò wọ́n ti àwọn lóbìnrin àtàwọn ọmọ ẹ̀yà yín fẹ́ pé ẹ̀jọ̀ mu yàn kan náà torí pé tóbìnrin bá fún ọmọ ẹlòmíì lọ́yàn àwọn ọmọ títí ẹ̀ náà wọ́n yọba ni wọ́n mú wọn ọyàn rẹ̀ náà ni wọ́n ti jọ wọ́n ti di ọmọ àyá níbi tí wọ́n mu ọmú kan náà. ṣùgbọ́n súnmọ́ Ànábì sallallahu alaihi wa sallam oní àdìsí Aisha yìí tí àti àdìsí Ibn Abbas àwọn àdìsí tó pọ̀ àti àdìsí Ibn Abbas ti ọmọ Hamza tí a ṣùgbọ́n ìjìmá àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ ni pé àwọn àlùmọ̀ pátá wọ́n ṣe ìjìmá lórí pé haramu ni èyí ni pé ọlọ́run ṣe léèwọ̀ fún ọkùnrin láti fẹ́ obìnrin tó fún lọ́yàn ó sì ṣe léèwọ̀ láti fẹ́ èso tó wá látara obìnrin tí ó fún lọ́yàn yẹn. bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ̀ ẹnu wọn kò lórí pé ìdájọ́ tó ń wá láti abẹ́ bí nàìjíríà rẹ̀ ni pé àkọ́kọ́ ń bẹ̀ wọn ní fẹ́ra wọn ẹlẹ́ẹ̀kejì wọn ti di máṣọ̀rọ̀ ní ara wọn ẹlẹ́ẹ̀kẹta ó lẹ́tọ̀ọ́ kí wọ́n kí wọ́n máa wúra wọn pé nígbà máa ń bára wọn sọ̀rọ̀ kí wọ́n máa wúra wọn direct láì ni ó lẹ́tọ̀ọ́ kí wọ́n dá láwọn nìkan torí pé kò tọ́ fún ọkùnrin àti obìnrin pé ó dá wà láàyè kan láwọn nìkan láì sí máhùrọ̀ ní kankan lára wọn ṣùgbọ́n àwọn eléyìí wọ́n ti di máhùrọ̀ ní ara wọn wọn à níbi àti ìgbẹ́ pé ó di ìjọba kí ẹnìkan kó dúró tì wọ́n. bákan náà ni pé ìjọmọmú láyà kò padà dán pé ó ti di dandan kí obìnrin yẹn kọjọ fún ọmọ náà àbí kọmọ tọ́jú obìnrin tó gbogbo láyà olùkẹ́ sọ ọ̀rọ̀ ayà gẹ́gẹ́ bí ó ti jẹ́ ọ̀rọ̀ ayà lórí ọmọ tó tọ́jú àwọn òbí bẹ́ẹ̀ sì ni kìí ṣe ọ̀rọ̀ ayà fún gbogbo ara wọn torí pé lọ́yà ni kìí ṣe ọ̀rọ̀ pé jẹ́ gẹ́gẹ́ bàbá ti máa jẹ́ ọ̀pá dandan kí ọkọ ẹni ó fún mi lọ́rùn ọ̀pọ̀ jẹ́ wọ̀lú ìyẹn yẹn náà. hikma tó ń bẹ̀rẹ̀ níbi sílà yìí ni pé ẹbí ìṣòwò ẹbí púpọ̀ láàrin ẹni tí a jọ mu yàn náà ó ní pé ọyàn tí a rí yẹn àtàrà ẹni ọmọ tí ń dàgbà ó ní ń fò mọ́ ẹran rẹ̀ tí ọmọ yìí fi ń dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀. sọlọ́pìn ìgbà tí obìnrin yẹn tó bá ti fún ọmọ tí kìí ṣe tiẹ̀ lọ́nà tọmọ yẹn ti mú tó yó ó fi hàn pé ọmọ yẹn yó ara rẹ̀ ó dàgbà sí i láti di ọ̀rọ̀ tí ọmọ obìnrin yẹn fún. so ìdí nù tó fi jẹ́ pé ọlọ́run ni wọ́n ti di ẹbí torí àpàtàkì ọyàn tí ìyá ń fún ọmọ. eléyìí náà yóò fi títóbi wọ̀ ọ̀yá lórí ọmọ torí pé ọdún méjì àbí tí ò tó bẹ̀rẹ̀ tuntun lọ́yàn. sọ nígbà tí ẹni tí ó bí yàn tí ó ní irú wọ̀ báyìí tí la ti fẹ́ sọ pẹ̀lú ẹni tó bí yàn tó tó fún ni lọ́yàn. àwọn afáà wọ́n kọ kí obìnrin míì tó ṣe ọmọ tí kì í ṣe kí ọmọ yàn mọ́sọ̀ specially tó bá pé kéèké rí ni ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé fásitì ni ẹlẹ́ẹ̀kẹta tó bá jẹ́ ẹni tí ò níwà ní ìwà rẹ̀ burú àbí ẹni tó ní àìsàn torí pé ọmọ yẹn o lè ní ohun tí ó ń bẹ lára obìnrin náà ní ìwà ó lè ní ohun tí ń bẹ lára obìnrin yẹn ní àìsàn torí pé ọyàn múmu lára obìnrin ìbẹ̀rẹ̀ máa ṣe ń dàgbà so nǹkan míì tó lè wà lára obìnrin gẹ́gẹ́ bí ìwà àti ìṣesí ó lè àfẹ́tì ọmọ yẹn. àwọn afá wọ́n fẹ́ kí ìyá gangan fún rẹ̀ àwọn afá wọ́n fẹ́ pẹ́ pé ẹni tá a bá tiẹ̀ tí obìnrin ní ìbá máa fún ọmọ wa lọ́yàn kọjá pé obìnrin tó níwà ni obìnrin tó lẹ́sìn ni obìnrin tí tó sì lálàáfíà kì í ṣe pé àrùn ń bẹ lára ẹ̀ ṣùgbọ́n tó dáa jù òun ni kí ìyá kó fọmọ ẹ̀ gangan lọ́yàn fún torí pé òun ló láǹfààní jù òun sì ní àbọ̀ rẹ̀ dáa jù torí pé tí obìnrin míì tó bá fún lọ́yàn àwọn múṣkílà míì lè jáde wá lẹ́yìn ọ̀rẹ́yìn ọmọ tóbìnrin yẹn bí àbóbìnrin yẹn ó lè lọ sílùú mi ó sì bímọ ọmọ yẹn náà nígbà tí ó mẹ́rin tó fóun lọ́yàn kó ń lọ lọ sí mu ní ìbọn lọ pàdé pẹ̀lú ọmọ ń tọ̀rọ̀ tí sì gbéyàwó láìjẹ́ pé kò sí láìsì mọ̀ pé kò sí àsopọ̀ kẹta láàrin wọn torí pé wọn mọ̀ wá mọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí kí ló ni nígbà míì bákan náà àáfàá ní ìmọ̀ àlàáfíà gẹ́gẹ́ bí àwọn doctors àwọn náà wọ́n kún èèyàn lẹ́dùn lájẹ́ pé kí ọmọ kí ìyá ọmọ kó fún ọmọ ẹ̀ lọ́yàn pàápàá jùlọ ní àsìkò tá a wà yìí láìsí mọ̀ pé láti bí one thousand four hundred and something years ó alukur'an ti sọ. So ìgbà náà ni àwọn oríṣiríṣi àwọn organization àwọn international organization àtàwọn United Nations ìní wọ́n ń kígbe nípa fífún ọmọ lọ́yàn tí wọ́n sì ń gba ọ̀nà kọ̀nà láti fi káwọn èèyàn ọmọ ẹ pé ó ṣe pàtàkì kí obìnrin ó fún ọmọ ẹ lọ́yàn pàápàá jùlọ oṣù mẹ́fà àkọ́kọ́ àbí jù bẹ́ẹ̀ lọ. so eléyìí fi ẹ̀sìn Islam ó fi hàn pé àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá torí pé alukur'an ti sọ hikma ti ń bẹ ń ó sì ti pa wá ní ìyànjú pé kí obìnrin kó fún ọmọ ẹ̀ lọ́yàn pàápàá jùlọ pé kí ọmọ ó jẹ́ pé tí ó mu dàgbà ni ọyàn torí pé ọlọ́run ni. gẹ́gẹ́ bí àfàkàn dr at-tabib muhammad ibn ali albaz ó ní obìnrin kó fún ọmọ ẹ̀ lọ́yàn ó ní àǹfààní tó pọ̀ nínú àwọn àǹfààní ẹ̀ tó jọ má làáfíà ó ní ọ̀rọ̀ lọ́n tó ní wàlúwàlìdátú yorùbá àwòládàhùn hawlayni kamilayni liman arada an yutimma ar-rida'a àwọn obìnrin kí wọ́n fún ọmọ ọmọ wọn lọ́yàn lọ́dún méjì gbáko fún ẹnikẹ́ni tó bá fẹ́ pé ìfún ọmọ lọ́yàn o kí wọ́n fún lọ́dún méjì. so afáàyè wa sọ pé ọyàn ọlọ́run ọba ti tó débi pé ó máa ń tẹ́ǹdì ní gbogbo ọdún mọ́ni. ó máa ń ṣe déédéé iye ọjọ́ orí ọmọ tó bá ń kóṣù kan déédéé yẹ tó dáa fún ara ẹ̀ ni ó máa wá tó bá ti ń dàgbà sí ni ọyàn yẹn máa yàtọ̀ torí pé ọyàn tó máa mu lásìkò tó pọ́dọ̀ kan kì í ṣe tó mu lásìkò tó wà lọ́mọ oṣù àwọn ara ẹ̀ ni. ìdí inú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ wọ́n máa wá wò pé ọmọ ti ó ti dóṣù ó ti tóṣù mẹ́ta ọ̀yàn òyò mọ́ kí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n náà ti ó ti ó ti ó ti systematize kìíní yẹn títí ọdún méjì yẹn ọyàn yẹn yóò máa ṣe déédéé ìtọ́mọ̀ yẹn nídìí. ọyàn yìí alákọ̀ọ́kọ́ ní ẹ̀ ni pé ọyàn ni tọ́lọ̀ ti sterilize fúnra rẹ̀ disinfected ni kò ní effect uh, àìsàn kankan níbẹ̀ pẹ́ẹ́pẹ́ red maid ni kò lè jọ ti màálù kò sì lè jọ ti àkúnmí kò sì lè jọ ti àgbò tàbí ewúrẹ́ so gbogbo àwọn mílìkì míì tí wọ́n ń fọ́n ma kò lè ṣe déédéé pẹ̀lú ọyàn ọmọ ọyàn ẹ̀yà wọ́n ní ọlọ́run bá ti prepare rẹ̀ ó ti ti design ẹ̀ tó yẹ pé yóò máa yàtọ̀ ní déédéé àsìkò tí ọmọ ṣe ń dàgbà sí títí wọ́n fi gba ọyàn lọ́mọ lẹ́nu ọmọ wọ́n ní ọyàn yẹn ó kó àwọn protein àti sugar àwọn ohun tó ṣe déédéé pẹ̀lú ọjọ́ orí ọmọ náà àti àwọn àsìkò tó ń lò kò lè dàbí àwọn èyí tí wọ́n mú wá láti èdè tó ń sọ̀bẹ̀ pàápàá jùlọ èyí tó ń fún lára dábà torí pé èyí tó ń fún lára dábà yẹn tá a bá nílò a máa fún ọmọ ara ọmọ kì í sara dábà yẹn bí ọlọ́run ti ṣe tó fi ṣe déédéé dábà yẹn kò ṣe torí àwọn ọmọ ẹ̀dá adam so kò lè rí àǹfààní tí ó rí ní àǹfààní nínú ọyàn ọmọ ìyá rẹ̀ ọyàn yẹn lọ́mọ máa fi ń dàgbà òun náà sì ni ohun tó tún máa mú kí orí rẹ̀ àmì ọpọlọ rẹ̀ wà ṣáà òun ló dáa jù bákan náà àfáà ni nínú àwọn ohun tí àwọn United Nations tí wọ́n gbé jáde lórí ọyàn mímu pẹ̀lú àwọn doctors wọn ni pé ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí mú kọ́mọ ń kú ní kékeré ó ń wá láti di àìfún ọmọ yẹn lọ́yàn àbí kọ́kọ́ ń fún ọmọ lọ́yàn tó. ìpè àìfún àìfún àìjẹ́ kí àwọn òbí kó fọmọ lọ́yẹ̀ fún olóńfà ọ̀pọ̀lọpọ̀ àìsàn ẹ rí i pé kíní gan àwọn àwọn ìyá wa àwọn Yorùbá wọ́n ti wọ́n ti wọ́n mọ àǹfààní ẹ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bí oògùn ọyàn yẹn náà fi ń ṣe ṣé ti bá ń gbọ́ ọmọ jẹ́ ọmọ tí wọ́n ń kan omi ọyàn sí etí ọmọ tí ó sì san ọ̀pọ̀ àwọn nǹkan míì tó bá mú ọmọ wọn nìkan fún lọ́yàn àti kó fi omi ọ̀yàn sí wọn náà sì gbàdúrà yọ sàn so ọlọ́run ọba ó ti ṣe ètò náà ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ pé kò sí ẹni tí ó fọmọ ẹ lọ́yàn gẹ́gẹ́ bí ìyá tó bí ẹlòmíì ó lè fún lọ́yàn wíwá fún ẹlòmíì ní ọyàn àkọ́kọ́ ni pé ó yẹ ká gbà fọlọ́run pé ọlọ́run ní súnà Allah eléyìí ni ìṣẹ̀dá ọlọ́run alladhi atqana kulla shay lọ́lọ́run tó pàfẹ́kì gbogbo nǹkan pátá nínú àwọn tó dá torí pé innahu khabirun bima taf'alun ọlọ́run ọba ọba tó mọ gbogbo nǹkan ìṣe ni gbogbo bá a ṣe wà ẹni ọba yẹn òun lọ́mọ ni àjẹ́ ti adá. so ṣùgbọ́n ó ní àwọn mẹ́jẹ̀mú àwọn mẹ́jẹ̀mú yẹn àkọ́kọ́ ni pé kí obìnrin tó fún ọmọ lẹ́yìn kó lè jẹ́ kó tó lè jẹ́ mahram fún ọmọ yẹn ó láti jẹ́ pé láàárín ọdún méjì yẹn ni tọ́mọ bá ti du ọdún méjì lọ kò lè jẹ́ mahram ọmọ yẹn òbí pé kò lè jẹ́ mahram pẹ̀lú obìnrin yẹn torí pé fún lọ́yàn tọmọ yẹn bá ti ju ọdún méjì lọ. mo rò pé agbélé yìí ṣọ́ọ̀tù ilé ẹni pé obìnrin tí ó fún ọmọ lọ́yàn tí ó fi di pé wọ́n di eh, wọ́n jẹ́ ẹbí wọ́n láti jẹ́ láàrin ọdún méjì yẹn torí pé ọlọ́run ni wal walidatu yurdina awladahunna hawlayni kamilayn àwọn òbí wọ́n fún ọmọ wọn lọ́yàn ní ọdún méjì gbákan èyí tó pẹ́rẹ́pẹ́rẹ́ liman àrọ́dà ayùtí màrọ̀bá fún ẹni tó bá fẹ́ pé àsìkò tó lọ ń bù fún fífún ọmọbìnrin ọmọ lọ́yàn ẹni ọba fẹ́ pé ọdún méjì bákan náà lọ ni wọ́n fi sọ lùrú sí àmì yíyọ ọmọ lọ́yàn ọmọ nínú ọdún méjì eléyìí ni mẹ́jẹ̀mọ̀ àkọ́kọ́ torí àdìsí mùsàlmà رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ولي النبي صلى الله عليه وسلم سيقول لا يحرم من الرضاعة إلا ما فتق الأمعاء في الثدي وكان قبل الفطار يعني obìnrin kò ní jẹ́ ìwọ̀ fún ọmọ tí ó fún lọ́yàn rẹ àyàfi ọyàn tó mu tó sì la ìfun rẹ̀ kọjá láti ojú ọyàn náà wàkàna kọ́pìlà ìfìtàn tó jẹ́ pé síwájú pé tó gbọmú lọ́yàn lẹ́nu ẹ̀mí so àsìkò tọ́lá fi ilẹ̀ tó gbígba ọmọ ní ẹnu ọmọ omi ọdún méjì so ìdí nu tí wọ́n ti sọ pé láàrin ọdún méjì ò lè ọmọ lè tó lè jẹ́ máhàrọ̀mọ̀. ẹlẹ́ẹ̀kejì ó ní kí ó mu ọmọ yẹn yẹn ó àkọ́kọ́ ó lẹ́ẹ̀kejì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ẹ̀kẹta ẹ̀ẹ̀kẹrin tí torí hadith Aisha radiyallahu anha pé ìyálà wa Aisha ó sọ pé kana fima unzila min al-Qur'an ashru rabu'at àkọ́kọ́ ó wà nínú tí wọ́n sọ̀kalẹ̀ inú al-Qur'an pé ìmú ọyàn láyà obìnrin lẹ́ẹ̀mẹwàá òun lè jẹ́ kí ọmọ yẹn ó di máhàrà lọ́wọ́ tó fún lọ́wọ́. معلومات سياسي مدتي يحرمنا يولوما جكي وما كجي كجي كجي وفن ياتف لونيا ثم نسخ لينا وقيري كن وفي قارة تابا قرأ أمومي ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها so ó ní umma nusikhat bi khamsin ma'lumat ó ní wọ́n á parẹ́ pẹ̀lú ìfún ọmọ lọ́yàn lẹ́ẹ̀márùn-ún tí a sì mọ̀ dájú. فتوفي رسول الله صلى الله عليه وسلم وهن فيما يقرأ من القرآن النبي صلى الله عليه وسلم فلايسي èyí ń wà nínú tá à ń kà ní àwọn míì àwọn ọkọ sí ọ̀nà báyìí ẹni pé ohun tí ìdájọ́ rẹ̀ sì wà èyí tí ìdájọ́ rẹ̀ wà tí a sì ti parẹ́ kò lọ alkohol ṣùgbọ́n ìdájọ́ lè òun náà ni samson ó wà lọ àwọn tí wọ́n pa kíkà rẹ̀ ṣùgbọ́n ìdájọ́ sì wà. وهذا مما نسخت تلاوته وبقي حكمه تلاوة رẹ̀ onímọ̀ tá a parẹ́ ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ sì wà irú àwọn so tí obìnrin bá fún ọmọ lọ́yàn tí ọyàn yẹn sì dé nínú ipò ọmọ ní ẹ̀ẹ̀mẹ ẹ̀ẹ̀mọ àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ tó yẹ pé kírímà tó fún ọmọ kírímà tí ọmọ yẹn mú láyà rẹ̀. yóò torí tí ọmọ yẹn lè yó tí ó sì dàgbà pẹ̀lú ẹ̀ lẹ́ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ló tó lè jẹ́ ìyá fún un. sọtí lè bá wa tẹ̀lẹ̀ àwọn ìdájọ́ ó ti wà lọ́rùn àwọn méjèèjì àkọ́kọ́ ìdájọ́ tọrọ gbàmọ fúnmà ẹni pé ti pé eléyìí ò ṣẹ̀tọ́ fúnra wọn láti fẹ́ra ìdájọ́ ẹlẹ́kẹ̀ẹ́jì ni pé máa yẹ tà àlàkò bìrì ṣìm ẹni pé èyí tó rọgbọ máa ń pé èyí tó tọ́ láàrin ara wọn lọ́jọ́ fún torí pé wọ́n jẹ́ ẹbí ṣùgbọ́n èyí tó dọ̀bà mọ́ al ó ní hurmatun nikah èyí pé kò lẹ́tọ̀ọ́ fún wọn fẹ́ra wọn gẹ́gẹ́ bí kò ṣe lẹ́tọ̀ọ́ fún obìnrin tó bí ọmọ ọfẹ́ ọmọ tó bí bẹ́ẹ̀ náà ni ọ̀lẹ́tọ̀ fún obìnrin tó fún ọmọ lọ́yọ̀ ọfẹ́ ọmọ tó fún lọ́yọ̀ bí ò ṣe lẹ́tọ̀ kí ọmọ kó fẹ́ àbúrò rẹ̀ tí wọ́n jọ bíra wọn bẹ́ẹ̀ náà ni ọ̀lẹ́tọ̀ kó fẹ́ àbúrò rẹ̀ tí wọ́n jọ mú kan náà. Now, so eléyẹn ń bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ohun tó rọgbà mọ́ ṣìn ó ní pé gẹ́gẹ́ bí ìyá rẹ̀ lórí wọ́n lè jọ sọ̀rọ̀ ní àwọn nìkan ó sì lè wojú ẹ̀ òun náà lè wojú rẹ̀ bó tilẹ̀ jẹ́ tó obìnrin ẹlòmíì ni bákan náà wọ́n lè jọ wà láwọn nìkan ló lé gẹ́gẹ́ bí àdìsí àìsà tó ní iná ọ̀bọ̀ tó hàrìmú ma yóò hàrìmú wìláàdà ìfúnmọlọ́yà wọ́n máa ń ṣe léwọ̀ tí ìbí tó ń ṣe léwọ̀ kí ni tí a ti lè fi rinlẹ̀ pé lóòótọ́ lóòótọ́ obìnrin yìí o ó fọmọ yìí lọ́yàn ṣàádà obìnrin kan náà ni ẹni ó fún lọ́yọ̀ tó bá ti rí pé òun fún lọ́yọ̀ ó sì ti tán bẹ̀rẹ̀ náà kódà ní pé ó búra àní sọ pé kó búra ìdí ni pé Uqba ọmọ Harith ó ní tazawwajtu ibnata Abi Iha mo fẹ́ obìnrin ọmọ Abi Iha. فجاءت امرأة سوداء arábìnrin kan tó jẹ́ èèyàn dúdú wá wá فذكرت أنها أرضعتنا ló wá sọ pé ẹ̀yin méjèèjì tẹ́ ń fẹ́ra yín mo mọ̀ sọ yín méjèèjì lọ́yọ̀. فأتيت رسول الله صلى الله عليه وسلم ọkọ̀ tí ó fẹ́ bèrè ló wá sáré wá sọ́dọ̀ àlejò sàlẹ̀ ó ní fàkúntù bẹ́ẹ̀ náà èdè ló wá dúró wájú ẹ̀ fàkàlímtù ló wá bá sọ̀rọ̀ pé báyìí báyìí báyìí báyìí fà áàrọ̀dọ̀ àmì ẹ̀mẹ́sà sọ́nà bá gbójúkò kọ̀dálò. ó ní fàkúntù ayẹ̀mí ni mo tó wá padà wá sí àgọ́ ọ̀tún rẹ̀ fà áàrọ̀dọ̀ ẹ̀mẹ́sà sọ́nà ti gbójúkò lára ẹ̀. ń bọ̀ wá ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́ẹ̀kẹta ló wá ń sọ fáwọn ọ̀bí sáà sọ́nà òfin pé obìnrin yẹn obìnrin dúdú ni o èyí pé èèyàn dúdú ni kìí ṣe arọ kìí ṣe èèyàn funfun wọ̀nyí yẹ káàdìbà irọ́ ní ṣe ń pa lórí pé ọfẹ́ ọfẹ́ yàgbé ẹ̀ wọ́n wá ń sọ fáwọn ọ̀bí sáà sọ́nà pé irọ́ ní ṣe ń pa ẹ̀lẹ́sà ni kéyì fọwọ́ bì hà wọ́n kọ̀dìbà àmọ́ ẹ̀ wọ́n ní bóòlù àti fẹ́ ṣe sí ó ti sọ fún òfin lọ́wọ́ dá àhá àǹtà tó fi ọdún yẹn sílẹ̀ lóòótọ́ lóòótọ́ ló ti fẹ́ ó sì nífẹ̀ẹ́ ṣùgbọ́n fi ilẹ̀ nígbà tó bìnrin ti sọ pé èyí fún yín lọ́wọ́ ó sì ti tán náà nù torí pé ṣàhádà yìí ṣàhádà lórí nǹkan tó jẹ́ bíi èèwọ̀ kẹ́lòmí òun rí a lè wá ẹ̀rí ẹlòmí àbí ká wá ẹ̀rí ọkùnrin pé ń gbọ́ sóṣojú rẹ̀ bóun ló ṣe sóṣojú rẹ̀ nígbà tí ń fún ọmọ lọ́yẹ̀ ṣé níwájú ẹ̀rí àwọn èèyàn ló ti lọ fún so ẹ̀rí lórí àlàáwà so ẹni tí a lè wá ṣàhádà rẹ̀ náà lẹ́ni tí ó fún ọmọ lọ́yẹ̀ ṣùgbọ́n àdìs Abdullahi ibn Abbas ọmọ Abbas

fi kọ̀rẹ́ṣì wọ̀tẹ́dà òun kí ló dé tí ó nínú àwọn kọ̀rẹ́ṣì ló ti ń fẹ́ òun tó jẹ́ ara wa سيدنا ni رمضاني أبي طالب أبي طالب رمضاني ọmọ bẹ́ẹ̀ ni àwọn abbas wa àwọn jaafar wa àtàwọn míì tí wọ́n jẹ́ ẹbí pẹ̀lú àlẹ́sà àtọ́là tó ń títẹ́ ibi dáa rí sọ pé kí ló dé tó ọ̀fẹ́ nínú àwọn ẹbí wa tó pé nínú àwọn kùrẹ́ṣì tó jìnà sí wa ló ti lọ fẹ́ ọ̀dọ́ kùrẹ́ṣì làwọn náà ṣùgbọ́n nínú ẹbí tó jìnà sí wa ló ti ń fẹ́ obìnrin ọ̀ ń yan àwọn obìnrin tó ọ̀fẹ́ nínú àwọn ẹbí míì kí ló dé tó ọ̀fẹ́ nínú ẹbí wa lẹ́nìí sọ ń ṣe wá sọ pé wà ń dàkùn ṣe ṣé ẹ ló lè rí kẹ́kọ̀ọ́ nínú oyún rẹ̀ tó bá sọ pé náà ó wà ọba àtàní oní bíntù Ja'far à bíntù Hamza èyí pé ọmọ Hamza ọmọ Hamza náà لأنه صلى الله عليه وسلم أنا حمزة هو إنها لا تحل لي تطفمي إنها ابنة أخي أما أما يعني من الرضاعة èmi pé nípa gbọ́dọ̀ fún wa ní ọyọ. ìwáyà mi ni pé ọrùkọ àti ní wà hàmdà ṣùwẹ́ìbà èmi pé ṣùwẹ́ìbà òun fún ànábì sa àtẹlẹm àti hamza lọ́wọ́ bákan náà ni pé hamza ọ̀nkù ló jẹ́ fún ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó bá pé ọ̀rọ̀ ọ̀nkù nìkan ó tọ́ tó fẹ́ kò sábúrú náà torí pé èèyàn lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá ọ̀nkù ẹ̀ so ó wá ní àjọmọ̀mú lọ́yìn ọkùnrin kan ṣùgbọ́n ibà ṣùgbọ́n ibà yẹn ẹrú gbèrè àbúlà ó ti wá free rẹ̀ so ìdí mi tó fi pé irú olórí obìnrin gan omi ọlọ́run ti ra bí ìyá abúláhà yóò fi dé nínú iná jahannama torí pé ẹrúbìnrin tó free òun ló fún àlejò àtàlà ní ọ̀la so bíntu hamza yìí nípa orúkọ rẹ̀ wọ́n fi ìyapa ẹnu tó pọ̀ àwọn mi ní wọ́n mi àwọn mi ní amama orúkọ obìnrin náà àwọn mi ní salman wọ́n ti sọ pé bọ́yá orúkọ rẹ̀ fáfìnà wọ́n ní amatullahi ni àti omi ìtọ́pọ̀ díẹ̀ ṣùgbọ́n ìtìláàfù orúkọ yẹn kò sí aburú kankan nínú ẹ̀ so torí àsìkò àwọn ìdájọ́ yòókù tọrọ gbà máa àríkìtà kàyé inṣàlá tí ọlọ́ba tó sọ wá di àsìkò míì a máa kọ̀ǹtínú èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kò fi aládẹ èyí tí a ṣe àṣìṣẹ́nu ẹ̀ ọlọ́run kò fi rí ẹ̀jẹ̀ rẹ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thank you. وعليكم السلام ورحمة الله Yàtọ̀ tó ń lọ sọ́dọ̀ ìyá àti ọ̀dọ̀ ni, kó máa kí òmìnira wá sí olókùn gbọ̀ngbọ̀n ọmọ nílò fún ọmọ tó kọ yẹn tí ọmọ ti ẹ yẹn àti ọmọ lọ́nà tó mọ̀ láyé nítòkọ yẹn lọ́dọ̀ yẹn tí wọ́n lè tí wọ́n lè fẹ́ ra torí pé wọn àjọ ọmọ ọmọ láti. ìbéèrè ńlá lélẹ̀ ọ̀rọ̀ ni pé nígbà tí a bá ní àṣọwá tì nínú ọ̀pọ̀lọpọ̀ àṣọ. àwọn tọ́jọ́ tẹ́ẹ̀jọ́jọ́ máa ń yá níbi ìfún wọn tẹ́ẹ̀jọ́ múmú kan náà pẹ̀lú ọgbà lérò wa mú múmú kan náà nǹkan tó yẹ pé obìnrin tí ó fún ọmọ lọ́yàn ọmọ tó bí òun ò fún lọ́yàn ẹlòmíì ló fún ni wọ́n jẹ ọmọ ìyá wọn ní alákùnrin ṣáà àkọ́kọ́ ni pé obìnrin ọmọ yẹn ó ti jẹ́ ìyá ọmọ yẹn níbi ìfúnlọ́yàn gbogbo ọmọ tí obìnrin yẹn bá dí ó ti ṣe wọ̀ fún ọmọ tó fúnlọ́yàn fún èèyàn ìpàdé náà pẹ́ pé wọ́n mú orúkọ náà àti òòlù orúkọ náà obìnrin tó fúnlọ́yàn olóbì so kò lè fẹ́ obìnrin yẹn náà. Yeah nípa ohun tí kì í papọ̀ nígbà tí ìdìbò àwọn ìjọba wọn ní kí wọ́n ta ìjọ ìjọ papọ̀. ẹ̀yìn tó àwọn tó wá ní kò ní ẹ̀kọ́ rárá tó papọ̀ ìmọ̀ ìjà ìjà ìjọba àti ní ìgbà tí òjò tó ń wọlé tó láti rí ẹ̀rẹ́ rárá tí àpò ààrẹ tí ní àmọ́ sílẹ̀ ìgbó ògbó ògbó pààyàn nìkan. ó ẹ̀yìn tó ní kí wọ́n tó wọn papọ̀ wọ́n ní gbàgbà tí èmi náà ẹgbẹ́ tí ọmọ ní ti òkú èdè sọ fún ìgbà tí àṣọ bá wẹ̀ èmi bá sọ àwọn ìròyìn fọ́nà sọ. kí ni kí wọ́n sọ? wọ́n ní ìgbà sọ ìgbà tí èmi bá ti wẹ̀ bá sọ náà. èyí tí yàrá ti sọ. èyí ni mo sọ. náà ẹni ní gbọ́ àwọn àdìsí wọn. tẹ́tẹ́ ń kà fún àwa. kò sí lè ta lórí ìgbà tí òjò bá wẹ̀ dáa òun tí àdéhùn wa yìí rè é gbé. wọ́n ní àwọn tóbi fún wa ní wọ́n nígbà tí òjò bá tóbi bá sùn òsì yìí àyè wọ́n ní àwọn sábà tó lè fà ní oṣù bá mú àyè tí ó òjò bá ń rọ̀ òjò bá ń rọ̀ ojú mo fẹ́ gbé òjò bá ń rọ̀ ojú mo fẹ́ gbé mi. òjò rọ̀ tó jẹ́ ń béèrè ni òjò ń rọ̀ yẹn wọ́n wá sọ pé tí òjò yẹn ò ti lè wẹ aṣọ nílò ọ̀gá ìgbà wo lẹ́tú lè sọ pé òjò rọ̀ èyí tí ò lè wẹ́ sí aṣọ yẹn pé wọ́n máa ń pè lójú rẹ̀ òjò ń fọ́n ọ̀kẹ́ <laughs> so sẹ́rí uh, tí a bá sọ̀rọ̀ ní the first thing tí ó wá sí ní ìtumọ̀ ni ọ̀pọ̀ láyé ìgbà tó yẹ pé nǹkan míì tí ó tún lè wá ó tẹ̀lé ohun kan wọn ni mọ́fà tí ó mú kí èèyàn wọn má lè jáde lọ sí mọ́tíláṣí àbí òjò tí ń rọ̀ tí ó mú pẹ́rẹ́ tí kan tó sáré lọ ilé rẹ̀ kò ní lè padà wá kí ìṣe àṣà ṣùgbọ́n òjò táwọn èèyàn ń rìn káàkiri ṣé ń fọn ni torí tó máa ń yọ jáde pé mẹ yọ màá lọbi tó ń lọ yọ lọ sọjà láti lọ ra ntọ́fẹ́ rà torí pé o kò fún mi ọ̀rọ̀ ṣùgbọ́n tó tó máa ń rọ̀ pé yọ lọ ẹni tí ó ra nǹkan lọ́wọ́ rẹ̀ kọ́ pé yóò dùn ó torí pé òun gan rẹ̀ òjò ọgbà ju ń tàjẹ́ so òjò rírọ̀ nìyẹn so kò pàdé lọ tíṣe ní àbá ní ó dìgbà tó bá wẹ́ẹ̀kì

so tó bá lè wá kí madrid tó bá padà lé wọ́n lè padà wá láti wá kí ìṣá ṣùgbọ́n ẹni ó kí madrid tán tó yẹ pé àti padà lé rẹ̀ gan-an ọ̀ràn yẹn ni ká wá pé nígbà ọba délé yóò ṣe padà wá kí ìṣá so ní táwọn èèyàn fi ní lè wá padà wá kí ìṣá ẹ̀sìn pípa rẹ̀ kan ẹ̀sìn lẹ́ẹ̀kan náà èyí táwọn pàápọ̀ lójú rẹ̀ kí lọ́ọ̀fà táwọn fi ń pàápọ̀ sí i torí ìdẹ̀kùn ìnira tí ń bẹ ní pé ká dúó ká kírun ká tó lọ síwájú ká dúó ká kírun ìdí nù tó tí ọba ti sí nira òní ká kí ní àsìkò rẹ̀ tó gbogbo òjò tí ò mú ìnira wá tí ò mú káwọn èèyàn máa lọ máa bọ̀ eléyìí ò ṣe ti a lè rí káwọn èèyàn pọ̀ kò sí àkọ́kọ́ ni pé mi ò mi ò ní lọ́sùn àdíìsì tó sọ̀rọ̀ nípa ìṣújú mi ò rí lọ́sùn àdíìsì tó sọ̀rọ̀ nípa ìṣújú mi ò rí ní o a lè tún ṣe àyẹ̀wò ó sì lè jẹ́ pé mi gan ti kà sí mi ò rántí mọ́ sọ àkàtò ṣe àyẹ̀wò ní ìlú ìdíkéré báyìí dà lórí pé yóò tó fún wa ní àhán so èmi náà ní ìsìn àtàmẹ́ǹtì mi síwájú kí ìdánilẹ́kọ̀ọ́ mi ò tó wáyé níṣàlá àwò ẹ̀sùjò yẹn ẹ̀rọ àfẹ́ kékeré díẹ̀ so àwọn ẹ̀rí àwọn ẹ̀bí yẹn láàbù wá nínú ọ̀rọ̀ àwọn àfà àtàwọn ẹ̀rí wọn níṣàlá àbọ̀ Thank àwọn tó bá jẹ́ tí wọ́n bá ra nǹkan kí sábà lọ pọ̀ ní ìṣọ́ràn kí ni ṣe sí àpò yóò jẹ́ kí ni ṣe kó ìṣọ́ àwọn tó bá ti ṣe ṣáàbì kí ọkọ̀ tó wọ́n á ti dé tí wọ́n rọpò ọkọ̀ ẹ̀yà bí kí ni àti ìmọ̀ àti transport kí ọkọ̀ tó ń ṣọ́ ọkọ̀ àmì ò pé ìṣọ́ráṣì wà láyé torí pé ẹ̀tọ́ bá ṣe rú ìṣọ́ráṣì rẹ̀ kò ní bèèrè Sẹ́rí àwọn nǹkan tuntun tí ń jáde wá síwájú kẹ tó wá ìdájọ́ fún ẹ láti máa títún sùn kí ni fún wọn ṣe tẹ́ ẹ̀ bá lọ status kí n tí wọ́n ń ṣe gangan ẹ̀ ní wàdọ̀ ju ìdájọ́ kan lórí òkòkò báyìí so kí ni ìtumọ̀ insurance kí ni tí wọ́n ń ṣe gangan hàn lábẹ́ àwọn tó lù. ìgbésẹ̀

ó dẹ̀ láti sọ wọn tó ní ọ̀dà ọkọ̀ pẹ̀lú ìjọ pàṣẹ ní ọ̀dà ọkọ̀. tó nínú ìṣọ́ra àti àwọn bá ṣe olóma ti sáwọn èèyàn ló jẹ́ àwọn ọkọ̀ bá ṣe. ó lè jẹ́ kí ọkọ̀ nǹkan mọ́ ìṣọ̀ kí ọkọ̀ ẹ bá wá bẹ̀ máa rọ ọkọ̀ máa pọ̀ lọ́kọ̀. àdá ìgbà tí jẹ́ kí ọkọ̀ dáhùn òṣèlú lọ sí ilé àwọn dákọ̀ lọ́kọ̀. tó bá tó bá tó bẹ́ẹ̀ ní ìṣ bọ̀dí kòkò bá lè ṣe títí tó ṣe á máa fún ọ̀yẹ̀ fún àwọn òbí dàgbà wọn ní wọ́n ìwà tí bá ń dá àdàtì ní ìlú ìlú àgbọ̀ta yìí fẹ́ òkú ìṣúra tẹ̀lé. Gàdá àwọn òbí náà mọ ọ̀pọ̀ tó máa fi ọmọ bẹ̀ torí pé àmì ó lè fún fọ́n nílẹ̀ wà fún ẹgbẹ́ ìṣòro máa máa ṣe. Àwọn wọ́n tí wọ́n fẹ́ bí súra rẹ̀ sí orí nìyẹn àwọn ìrújú ń bẹ ń bẹ ìrújú ń bẹ ń bẹ nínú àwọn nǹkan tó sì jẹ́ òwò káàkiri ní èèwọ̀ òye tí ìrújú bá wà nílẹ̀ eléyìí tó wò la fẹ́ pè òwò káàkiri àbí ọmọ sanwó torí nǹkan kan tí èyí ìṣẹ̀lẹ̀ ìgbéjọba ṣẹlẹ̀ wáyé náà kọ́ pé ìwọ̀n ọmọ dáwó yẹn síbi kan torí kí ní nǹkan aburú yẹn bá tẹ̀lẹ̀ sí yọ́ mú owó yẹn láti fi sọ̀rọ̀ ìṣẹ́bí so bẹ̀tí pé a máa sọ fẹ́lẹ̀ mí jẹ́ pé kí nǹkan ọ̀bá tẹ̀lẹ̀ yẹn ní láǹfààní láti ṣàǹfààní pẹ̀lú owó yẹn so ibi tí ìlú ti ti wà nìyẹn ọ̀la ọ̀hánà mo rò pé yẹn ta kí mùsùlùmí ọmọ ẹ̀ṣẹ́. Thank you àtọwọ́ ẹ̀ wá gbogbo ìdí àtìlẹ́yìn ọdún bí. bẹ́ẹ̀ ni orí pé kíní ẹ̀ láti fẹ́ pé kì í ṣòro ṣòkùnfà ẹ̀ ẹ̀ wọ́n ìyẹn náà wà and then aláwọ̀ uh, àlọ́ bóyá ká tó ṣe àyẹ̀wò nípa àwọn àgbà àfà àti nǹkan sọ lórí ìṣọ́ra sílẹ̀ ọ̀gá náà àsìkò tí ó wọ̀ ìjẹ́ pé kí ó wọ̀ òun sí ẹ̀fẹ́ ti fẹ́ níwájú ó sì tó ọdún ìyẹn ọdún ìyẹn ló ń pèlè àbí sórí nǹkan ìpínlẹ̀ nìyẹn so àlàyé dị sàlàyé tó pọ̀ lórí ẹgbẹ́ ìbí dáadáa wọn ni pé gbogbo nǹkan tó bá ti jẹ́ essential commodity òkè ìṣura òkè ìṣàkọmọ torí pé nǹkan máa ń wá sí ọ̀bá sí ní tí ọ̀bá sí ní wọn ṣùgbọ́n tí ń bá tọ́ bá wà surplus ní wọn. so èèyàn ò lè ṣokùnfà ìnira táwọn èèyàn kan á lè fẹ́ gbé òun náà fẹ́ béèrè torí pé gbogbo ẹni kẹ́tù tó bá ṣe òkùnfà ìnira táwọn èèyàn ọlọ́run ṣe ìnira fún ìlú náà ìdí inú tọ́lọ́ fi gbà fún wa láti sọ láti ṣàdúrà lórí àwọn àtiwájú pé gbogbo ẹnikẹ́ni àlẹ́bí ní gbogbo ẹnikẹ́ni tó bá síwájú àlùmọ̀ ni tó fara ní wọn ọlọ́run fara ní gbogbo ẹnikẹ́ni tó bá síwájú àlùmọ̀ ni tó ṣe ìdẹ̀kú fún wọn tọ́lọ́run ṣe ìdẹ̀kú fún wọn so kò dáa kéèyàn ó ṣòkùnfà ìlera fáwọn èèyàn tó gbé nǹkan tó bá ní ní gbogbo ìgbà tó pé wọ́n ní ìdọ̀ gbogbo ìgbà èèyàn lè rà pamọ́ ẹ̀sìn lásìkò ìrọ̀rùn ó máa ń gbẹ dáadáa lásìkò jésù ó máa ń ọmọ fún àwọn ọmọ tó bẹ̀. tó ṣé èèyàn lè ra ní àsìkò ìrìn tó bá ní tó máa tó ẹ̀ bẹ́ẹ̀ ló máa ń pọ̀ pọ̀ púpọ̀ ẹ̀ nígbà yẹn àwọn ọmọ máa ń lò láti gbà ìgbà yẹn nígbà wọn bá rà ẹ̀ máa ń gbádùn tí o kò lè fi máa ń ṣe àtọ ìṣẹ̀lẹ̀ tó ara rẹ̀ ó pọ̀ pé o bẹ̀rẹ̀ tó wá ń fún kàrí ìgbẹ́ tó máa mú yá pàdé bá wà ní lópin ìgbà tí ìbá ti yẹ pé ó wà surplus lásìkò tó ra pamọ́ yẹn gẹ́gẹ́ bí èédú lòkè kò lè jẹ́ ẹ̀fọ́ fún yàn láti ra pamọ́ torí pé ó ń wá àwọn èèyàn sì ní ibẹ̀ torí pé òun làwọn èèyàn ń padà sí kerosene ò ṣe rà mọ́ gáàsì ò ṣe rà mọ́ nígbà tí ẹ bá tún ké ìlú pamọ́ ẹ dákun kí lọ fẹ́ sí dábìtò òkè. ọ̀wé tí wọ́n rí tí wọ́n rí tí wọ́n tún ti ṣe kiri náà nìyẹn igi gan fún ẹ ní ìfún wọn. tó láàbùrú ibo lẹ fẹ́ kí sánúkọ̀ wà sáàbà ara gbogbo ìtàn pamọ́. so bí ìsọ ìdí nù tí Islam tó ti ṣe ní adé ti ṣe very uh, simple kìíní anything tí ó táwọn èèyàn need èèyàn gbọ́dọ̀ rà pamọ́ ẹ dákun kí nípa àwọn èèyàn lóde sí nípa dídáná lónìí ètò ni ẹni tó rà pamọ́ ẹni tí ń tà ní ó lóore jùlọ torí pé ó ń sáàbù àwọn táríkà tí ò lè wá tí ò lè ra àpò tó kí ní ìgbà tí kàrà pamọ́. fún lílo rẹ̀ kò sáburú nù yẹn tó bá tó torí lílo rẹ̀ ni kò sáburú ṣùgbọ́n pé torí tó bá wọ́n fún òun lè tà láti gbèrè èyí lẹ́yìn ọ̀sẹ̀ tó bá. ó ń ta, ó láti máa bẹ́ẹ̀ bọ́ọ̀lù.

kò lè dàbí ẹni tó ní twenty million fún sóhùn so ohun tó wọ́n rà tí ó pọ̀ eléyìí ò lóhun tí ó ti ra pípọ̀ ọwọ́ tó wọ̀ rẹ̀ ká lọ rà so kò sábúrú fẹ́ni tí ó rà tó ní tó ní uh, stọ̀ tó stọ̀ oúnjẹ sí tó ń tà ẹ̀hẹ́ kì í ṣe pé ó rà pamọ́ ọ̀tá báwọn èèyàn ó dìgbà tó bá wọn eléyìí ò sí ní ọdún dífẹ́ǹtì agbára òun ò ṣíṣe nìyẹn.

àti bàbá tó wọ́n lédè sí pé ọba sọ̀rọ̀ sí ọ̀sẹ̀ ọkọ iṣẹ́ pẹ̀lú ẹ̀kọ́ tẹ̀ owó ẹ̀yẹ́dẹ́ lọ bàbá yẹn fẹ́ ṣe ọ̀rọ̀ náà ọkọ ìṣọ́lá lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n yọ ọkọ ní òní báyìí fẹ́ sọ́ba ní báyìí òní ìlú ìlú ọ̀hádì ọ̀kadà gbàgbọ́ wọ́n tún kára fún kó fi sọ gbèsè ní wọ́n láti láti wọ́n lò. Bàtí bàbá ará ẹ̀fẹ́ láti wá ti kó àwọn ọmọ ọ̀dọ̀ ìdí kí wọ́n tẹ̀lé ìrọ̀lẹ́ lọ́sàkọ̀ pé bàbá bàbá wọn ti sọ̀rọ̀ ẹ̀tọ́ tẹ̀lé kó wù lọ́wọ́ padà. Àwọn Yorùbá ti sá owó wa yóò fún wọn ní onílé kó wù padà. Tó ìgbésẹ̀ tó fẹ́ wọ̀ ṣé owó mọ̀ wọ́n ti bàbá lò wò fún olówó fún olówó So you get on board and so you need to take your account and wọ́n lórí ilé láti ṣe sọ́dá kàndá ọ̀la àti tí a bá wá nígbà lè àgbà ọ̀ ẹ̀ẹ́dí pé mo ní bùkátà ẹ̀ afọ́ ẹ̀ ẹ̀ẹ́ ẹ̀ẹ́